mo kì í káàbọ̀ sí àjá àbàlẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ rédíò ní ìpè ti jáde sí láti mú iṣẹ́ wọn ní òkúnkúndùn kí wọ́n sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ẹni tí ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọ̀gá àgbà iléeṣẹ́ dá communication pàápàá jùlọ Ray Power FM àti Fàájì FM ọ̀mọ̀wé Ambrose Olútáyọ̀ Ṣómìdé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò rẹ̀ pẹ̀lú Orísun tẹlifíṣàn lójúnà àti ṣe àmì ayẹyẹ ọjọ́ rédíò lágbàáyé Ambrose Somide sọ wípé ọ̀nà tí iṣẹ́ rédíò gbà lásìkò yìí ti wá ń di irúwá ògiri wá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn kò kọ́ṣẹ́mọṣẹ́ ti ń lo ẹ̀bùn lásán lórí afẹ́fẹ́ ó sì gba àwọn èèyàn pàápàá àwọn agbóhùnsáfẹ́fẹ́ níyànjú láti rí dájú wípé wọ́n mú iṣẹ́ wọn ní pàtàkì ẹ gbọ́ díẹ̀ nínú ẹ̀. ẹ bá gbọ́ rédíò míì báyọ̀ á máa pé báwo lè lè ṣe dé microphone báwo lè ṣe dé microphone without training without anything. so táǹfààní bá wà láti ṣàtúnṣe ó ní pé ká fọ̀ ọ́ kó mọ́ ká padà sí ẹsẹ̀ àárọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn iléèwé yunifásitì ní orílẹ̀-èdè nàìjíríà ìyẹn national university commission ti pàṣẹ fáwọn ilé ẹ̀kọ́ yunifásitì láti lọ fún ìsinmi bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlélógún oṣù kejì sí ọjọ́ kẹrìnlá oṣù kẹta lójú náà láti fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ yunifásitì láǹfààní láti lọ dìbò ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí tó sì pín ìwé yìí káàkiri òun ẹgbàkejì akọ̀wé àjọ náà ọ̀mọ̀wé Chris Mayaki léyìí tó sọ fún gbogbo ọ̀g ọ̀gá ilé ẹ̀kọ́ yunifásitì láti rí dájú wípé wọ́n tẹ̀lé àṣẹ yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré Joseph Muhammadu ló ti ń lo ìtàkùn ayélujára láti sọ wípé ojú òun ti rí tó ju nǹkan tí àwọn òbí òun sọ wípé ojú òun yóò rí lọ. Joseph Muhammadu ló lo eléyìí lásìkò tí gbajúgbajà lórí ayélujára Túndé Edna ti kọ síbẹ̀ wípé àwọn òbí wa máa ń sọ nígbà tá a wà ní kékeré wípé nígbà tó o bá dàgbà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí yóò yé ọ ó wá ń ń béèrè wípé ṣé ó ti wáyé yín báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n kọ síbẹ̀ wípé ó ti yé àwọn ṣùgbọ́n nígbà tí Joseph Muhammadu fẹ́ kọ tirẹ̀ ó ní kódà ju nǹkan tí àwọn òbí òun sọ lọ òun mú un tójú òun ti rí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìn-pòṣónú Funnybone ti ṣe ìkìlọ̀ fáwọn ènìyàn láti máa ṣe àfihàn ibi tí wọ́n wà lórí ayélujára nítorí wípé ó jẹ́ ohun tí kò dára rárá Funnybone òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ gba àwọn ènìyàn ní ìmọ̀ràn wípé kí wọ́n dáàb dáàbò bo ara wọn kí wọ́n yéé fi ibi tí wọ́n wà ní pàtó àsìkò kan sórí ìtàkùn ayélujára nítorí wípé kò sí ààbò lórílẹ̀‐èdè yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká òṣèré Yọ̀mí Fábíyì ló ti ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn wípé ṣé lóòótọ́ ni wọ́n ṣetán fún ètò ìdìbò tó ń bọ̀ yìí nítorí wípé kò sí kankan nínú àwọn adíjedupò nínú àwọn olóṣèlú tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ ará ìlú ní dọ́gbandọ́gba ìtọ́jú àwọn ológun àti àwọn ọlọ́pàá tó ń ti ṣíṣe àwọn ará ìlú níṣekúṣe ó wá ń béèrè wípé pẹ̀lú gbogbo àwọn ètò tí wọ́n láwọn nílẹ̀ yìí èwo nínú wọn gan-an ni wọ́n ń sọ̀rọ̀ nípa ohun tó lè ṣe ará ìlú láǹfààní púpọ̀ àti láti dáàbò bo ẹ̀mí àti dúkìá wọn ló wá parí rẹ̀ wípé ṣé lóòótọ́ la ṣetán fún ìdìbò tó ń bọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún àwọn òbí ọmọ Whitney Adédìran ìyẹn ọmọ iléèwé Chrisland tó di olóògbé ni wọ́n ti ń béèrè fún ìdájọ́ òdodo látàrí bí ikú Whitney ti ṣẹlẹ̀ lójijì iye ọmọ yìí ni ọ̀rọ̀ rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára kan pé obìnrin ọ̀hún ti ń gbarata wípé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wáyé nítorí wípé ikú tí ó pa ọmọ òun ó sì ń ṣe àjèjì sí òun léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti ń dìde sí ọ̀rọ̀ ọ̀hún tí olúkúlùkù ń fi kọminú rẹ̀ hàn lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin kẹrin gbajúgbajà òṣèré Sean George ló ti fi ìkọminú tirẹ̀ hàn lẹ́yìn tí Angela Okore fi ilé ńlá rẹ̀ tuntun hàn lórí ìtàkùn ayélujára Sean George sọ wípé ìṣọwọ́ mókè àwọn òṣèré àti àwọn ìràwọ̀ tuntun tí wọ́n ń ra ilé ra ọkọ̀ olówó iyebíye yìí kò sẹ́ lẹ́yìn wípé wọ́n ní àwọn iṣẹ́ mìíràn tí wọ́n ń ṣe yàtọ̀ sí iṣẹ́ amúlùdùn tó ń fún wọn lówó tó sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa wu àwọn tó kù tí wọn kò rí jájẹ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà inec ti kéde wípé bí ètò ìdìbò yóò ṣe lọ rèé wípé ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2023 ní ìdìbò ilé ìgbìmọ̀ asòfin àgbà nígbà tí ìdìbò ààrẹ àti aṣojú ṣòfin yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì ẹni tí ó sọ ọ̀rọ̀ yìí ní alága fún àjọ inec mahmood yakubu tó sì sọ wípé ìdìbò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ àti ìdìbò gómìnà yóò wáyé ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2023 tí a wà nínú rẹ̀ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ àwọn gómìnà ní nàìjíríà ìyẹn nigeria governors forum ti sọ wípé ó ṣeé ṣe kí àìsí owó kó wà lórílẹ̀‐èdè nàìjíríà látàrí àtúnṣe àti àtúntẹ̀ owó náírà eléyìí tó wáyé èyí ni àbọ̀ ìpàdé tí wọ́n ṣe tí wọ́n sì tì síta gẹ́gẹ́ bí alága wọn aminu tambuwa ti sọ wípé àìrí owó tuntun náà lè jẹ́ èyí tí yóò ṣe okùnfà ìfàsẹ́yìn fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tó sì ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti rí dájú wípé owó pọ̀ níta fún àwọn ènìyàn láti ná. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní aya gbajúgbajà akọrin ni ìyẹn Yétúndé Akínọlá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí Yétí Aláyọ̀ òun ló ti sọ wípé ìgbà kan ti kọjá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin kì í tọ́jú ìyàwó wọn ṣùgbọ́n lásìkò yìí ìyàwó olórin ti ń gbádùn àwọn sì ti ń ṣe dáadáa pẹ̀lú pé ohun gbogbo ti yí padà ọ̀rọ̀ yìí ló sọ láti kí aya ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni Dáre Melody wípé ó kú oríire ilé tuntun tí ọkọ rẹ̀ ìyẹn Dáre Melody ṣẹ̀ṣẹ̀ ṣe fún un láti ṣàmì àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ léyìí tó sì ń kí obìnrin ọ̀hún wípé ilé náà kò ní gbóná bẹ́ẹ̀ ni kò ní tú níparí ó kan sára sí ọkọ rẹ̀ pẹ̀lú fún ìtọ́jú àti ìkẹ́ tó ń ṣe fún òun láti ọjọ́ tóun ti ń bẹ nínú ilé rẹ̀ gẹ́gẹ́ bí aya. kò ní jùbá ìlọ fún ajábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé má kọ̀mínú lórí ọ̀rọ̀ tàbí òkúta tí ayé ń sọ sí ọ nítorí wípé igi eléso òní ayé ń jù kò mọ́ nítorí náà máa tẹ̀síwájú máa wẹ̀yìn ohun rere gbogbo ni yóò jẹ́ tirẹ̀ àjùwà ṣe ó dàbọ̀.